kí ṣòkòtò ọkùnrin aṣọ ọkùnrin kọ́mọkọjá kókósẹ̀ kò sínú kùránì àbúwà ní kùránì tọ́bọ̀ wà mẹ́jẹ mọ́ o kò sínú kùránì pé aṣọ ọkùnrin o kò gbọ́dọ̀ kọjá o kò sínú kùránì. so àti àwọn nǹkan míì tó ga sí pé inú súnà ló wà. Ko si nínú alikur'an. ó wà nínú súnà kò sí nínú alukur'an so a máa kàn wọ́n tá a bá ti ń kàn wọ́n ká máa dá wọn mọ̀. iṣẹ́ márùn-ún tí súnà ń ṣe nìyẹn o ohun tá a fẹ́ tají ohun tá a fẹ́ tají iṣẹ́ márùn-ún tí ń ṣe yẹn a gbọ́dọ̀ mọ̀ nígbà náà. a gbọ́dọ̀ mọ̀ torí ẹni tó fẹ́ ta nǹkan jí ọ gbọ́dọ̀ mọ̀ ìyìn tó fẹ́ ta jí ọ gbọ́dọ̀ mọ̀ nípa ẹ̀. kí wàá ní ẹ̀rí tó sọ pé tá a bá ti ẹ̀rí nǹkan kan nínú Kùránì àmọ́ tá a bá nu súnà níbí kí ni ẹ̀rí tó sọ pé a gbọ́dọ̀ lò a gbọ́dọ̀ tẹ̀lé torí ẹ̀rọ yẹn sọ pé. ọ̀yà fi àyà irùngbọ̀n fi hàn mí nínú kùránì fi hàn mí sí kùránì rèé èmi gbàgbọ́ ọ̀yà fi hàn mí bẹ́ẹ̀ o ò lè rí àyà irùngbọ̀n nínú kùránì ẹ fi àyà ìsòkòtò mọ́kànlá kókósẹ̀ fi hàn mí o ò lè rí nínú kùránì padà fi àyà tó sọ pé ọmọ ò gbọ́dọ̀ dọ̀bálẹ̀ kí bàbá rẹ̀. ọmọ ọgbọ dọ̀bálẹ̀ kí ìyá rẹ̀ fi hàn mí ní kùránì ò lè rí i. ọ̀dà àáyà tó ní wákàtí márùn-ún ò lè rí ni ò lè rí so ẹ̀ẹ́dì pé súnà ń bẹ̀ yẹn dúró gẹ́gẹ́ bíi tó ń òfin. fún mùsùlùmí ní àfikún sí òfin alukur'an kí ló sì fà á tó fi gá sí pé súnà náà dádúró gẹ́gẹ́ bí ìwé òfin ó ní àdìsí tó sọ wípé àlà ìní ùtí ìtùlẹ̀ kùrọ̀án wà mìsìláhù máàhù ìní ùtí ìtùlẹ̀ kùrọ̀án wà mìsìláhù wàmísíláhù máa ẹgbọ́n o wọ́n fún mi ní kùránì àti irú rẹ̀ pẹ̀lú ẹ̀ wọ́n fún mi ní kùránì àti kíni irú rẹ̀ pẹ̀lú ẹ̀. nígbà tí wàá fún ànábì ní nǹkan méjì báyìí wọ́n fún ní kùránì wọ́n tún wá fún ní irú rẹ̀ irú rẹ̀ yẹn ni kíni o súnà rẹ̀ torí pé súnà rẹ̀ yẹn tó bá fi kùránì jẹ̀ṣẹ́ gẹ́gẹ́ bá a ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ wa pé kí ni ojúṣe òjíṣẹ́ láàrin wa a ní ojúṣe iṣẹ́ jíjẹ́ àti ojúṣe àlàyé ṣíṣe níbi ilé rèbèrè tí mo ń sọ yìí o ojúṣe kí ni iṣẹ́ jíjẹ́ àti ojúṣe àlàyé ṣíṣe alright tó bá fi kùránì kẹsẹ́ kí ló fi ṣàlàyé ṣé agbárí rẹ̀ ní ìṣàlàyé agbárí ẹ̀ nìkan ṣé fẹ̀ẹ́nú ẹ̀ ní ìṣàlàyé no ohun tí ó fi ṣàlàyé yẹn gbọ́dọ̀ jẹ́ ìmísí látọ̀dọ̀ ọlọ́wọ́ ọba adékeọlá so therefore òun tí ìtúlẹ̀ kùránì wọ́n fún mi ní kùránì wà mí sí làwùmáàwù àti irú rẹ̀ pẹ̀lú rẹ̀ irú rẹ̀ pẹ̀lú rẹ̀ yẹn òun ni ó fi ń ṣe àlàyé kíni alukur'an ọkọ̀ tá a wá ń pè tí fífi ṣàlàyé yẹn ni kíni asúnà àdàpé rẹ̀ ní alhadith therefore bófin ṣe wà bófin ṣe dè wá wípé ká lo kùránì lòfin náà dè wá pé ká ṣe kí ni ká lo súnà nẹ́bí ńgbà náà nígbà ó ti já sí wípé súnà fún ara rẹ̀ ó dúró kùránì náà ọ̀dàdúró àdíìsì ní àmọ́ ṣiṣẹ́ lórí kùránì yóò máa ṣe iṣẹ́ mélòó iṣẹ́ mélòó iṣẹ́ márùn-ún ni ó máa ṣe iṣẹ́ márùn-ún ìkíní yóò máa fi rinlẹ̀ ìkejì yóò máa ṣàlàyé rẹ̀ ìkẹta ohun tí kùránì bá mú wá nímúwá gbogbogbò òun ó ṣe àdáyanrí rẹ̀ ohun tí kùránì bá mú wá tó òun ó fi òtélé ìkarùn-ún òun fúnra rẹ̀ ó lè dá òfin ṣe fún wa. ọ̀nà wa bíi pé má farogbọ̀n rẹ o inú súnà ló wà aṣọ ìrọ̀pọ̀lọ̀ pẹ̀lú àkókòsẹ́ o inú súnà ló wà. àtàwọn nǹkan míì tá à ń ṣe àtàwọn nǹkan míì tá à ń ṣe tẹ́gbẹ́ inú súnà ò nìyẹn wà. aláwọ̀ bá lékè ọlá inú suratul Hashir one fifty nine verse seven ó ní wà mọ́ àtàkùn rọ̀ṣúl fákùzù ohunkóhun tánàbí bá ti mú wá báyìí ẹgbẹ́ amú ẹgbẹ́ amú wà mọ́ nà hákùmánihù fántàhù ohun tó bá kọ̀ fún yín ẹ gìnà sí ohunkóhun tó gìṣẹ́ bá mú wá báyìí ẹgbẹ́ amú ohunkóhun tó bá kọ̀ fún yín ẹ sí nípa bẹ́ẹ̀ tí súnà bá sọ fún wọn pé bó ṣe ṣe nǹkan rèé tó o bá ti fẹ́ di ọ̀tá ọlọ́run tó o fẹ́ di ọ̀tá òjíṣẹ́ rẹ̀ o gbọ́dọ̀ sọ pé tó o bá ti rí kinní yẹn nu kùránì o ò ní lò ó. o gbọ́dọ̀ sọ bẹ́ẹ̀ o kì í ṣe gbogbo nǹkan lábàánú kùránì o the general rule ni wípé ohun tálẹ̀ bá ti mú wá báyìí ẹgbẹ́ àmú. a sì sọ pé iṣẹ́ márùn-ún níṣẹ́ súnà lórí kùránì iṣẹ́ márùn-ún níṣẹ́ súnà lórí kùránì díàfọ́ agbọ́dọ̀ ló ń tàbí bá ti mú wá ni. káde tó mà bẹ́ẹ̀ pé àdìsí fún ara rẹ̀ wọ́n máa ń dá ṣe òfin. àyà kan wà ló kùránì tọ́lọ̀ sí ní kul man harrama zinata Allahi allati sọ pé ta ni ẹni náà tó ṣe léèwọ̀ fáwọn ẹrúsìn mi ọ̀ṣọ́ tí mo mú jáde láti inú rẹ̀ fáwọn ẹrúsìn mi ta ló ń tọ̀ tó ṣe léèwọ̀ fún wọn alákùnrin ni ó wá bá wọn tó wá ń sọ níparí ẹ̀ wípé gbogbo tí ń bẹ nílé ayé tó jọ̀ṣọ́ ọlọ́run ní òun ṣe fún yín ẹ máa lò tó bá dọjọ́ àlèkìyàmọ̀ ẹ̀yin nìkan lẹ́wàá dá lò nílé ayé ẹjọ́ lóni ẹ̀yin àti àwọn aláìgbàgbọ́ ẹjọ́ lóni ṣùgbọ́n ní ọ̀run ẹ̀yin nìkan lẹ́sẹ̀ kí ni o lẹ́ máa dá lò lẹ́yìn àyà yẹn ẹ wá wo òfin tí súnà mú wa àníbi wa gáàdé jọ sallallahu alaihi wasallam ọwọ́ á góòlù sí ọwọ́ ọ̀tún ó mú aṣọ àlàárì o ní aṣọ àríìrì ó mú sí ọwọ́ òsì ó mú àwọn sàbí báyìí ó ní iná hadhaini haramun ala dhukuri ummati hìlò لإناسها إن هذين حرام إن هذين حرام على ذكور أمتي حل لإناثها ànábì mú góòlù lọ́wọ́ ọ̀tún ó mú aṣọ àlárí ó mú lọ́wọ́ òsì láì real slick ó mú lọ́wọ́ òsì láì ó lẹ́yìn jàmáà mi o ó ní sẹ́yìn rí nǹkan tí mo mú lọ́wọ́ yìí o èèwọ̀ ní fáwọn ọkùnrin láti lò ó èèwọ̀ ní fáwọn ọkùnrin láti kí ni láti lò ó àmọ́ jẹ́ ẹ̀tọ́ fáwọn obìnrin ìjọ yìí. ayakura ń sọ pé ayakura ni ó mú ọ̀rọ̀ wá nímúwá gbogbogbò wípé ta ni ẹni náà tó fẹ́ sọ pé kẹ́yìn mùsùlùmí kẹ́ mọ́tẹ́ gbádùn ayé yín ta ló ń tọ̀hún ó ń wòròwòrò ni ó sọ pé ẹ mọ́kàn tẹ́sì ẹ má gun káàtó bá dáa ẹ má ṣe gbá ẹ má ṣàwo ẹni tí ò mọ ń sọ ni máa sọ yùn. ok now lẹ́yìn gbàtà yẹn ń sọ̀kalẹ̀ tán ànábì sẹ́wà gbé òfin òfin góòlù àtòfin àlàárì kalẹ̀ wípé góòlù o àti aṣọ àlàárì o èèwọ̀ ni fún ọkùnrin nínú ìjọ mi wọ́n gbọ́dọ̀ lò ṣùgbọ́n obìnrin ìjọ mi ó lè lò kí nìyẹn òfin nìyẹn òfin ó jẹ́ òfin lábala kan ó tún wá jẹ́ fífi òtélé ọ̀rọ̀ tí wọ́n mú wá tí wọ́n tú ẹnu ẹ̀ lẹ̀ nínú àlùkùránì. lẹ́yìn náà nípa nǹkan tó jẹ́ nǹkan ìwọ̀ ọlọ́run ka àwọn nǹkan ìwọ̀ tá a gbọ́dọ̀ jẹ́ àdíìsì ògì sí ọlọ́run tún wá wá nu súnà rẹ̀. tó sọ pé kẹ́tẹ́kẹ́tẹ́ o kẹ́tẹ́kẹ́tẹ́ o tó bá ti jẹ́ kẹ́tẹ́kẹ́tẹ́ lé o a gbọ́dọ̀ jẹ o kẹ́tẹ́kẹ́tẹ́ oko inú igbó ta lè jẹ àmọ́ kùránì ò sọ kankan nípa ká jẹ kẹ́tẹ́kẹ́tẹ́ ọkàn ní kẹ́tẹ́kẹ́tẹ́ o à ń lò ó àfi ń pẹ́rù so nípìnlẹ̀ àwọn sọ̀hábà wọ́n jẹ kẹ́tẹ́kẹ́tẹ́ ilé àti kẹ́tẹ́kẹ́tẹ́ oko. létà ànábì wa harama kíni o ọ harama kẹ́tẹ́kẹ́tẹ́ ilé ó wá ṣẹ́ kẹ́tẹ́kẹ́tẹ́ okoku kù. àwọn mùsùlùmí wọ́n panupọ̀ wípé súnà ẹ̀rí ni ó sì di dandan ká fi ṣiṣẹ́ pẹ̀lú májẹ̀mú kan pé tó fẹsẹ̀ rinlẹ̀ dọ́dọ̀ ànábì tó bá ti fẹsẹ̀ rinlẹ̀ dọ́dọ̀ ànábì ẹ ò gbọ́dọ̀ má lò ó kò wá sẹ́nìkan tó yapa ìpanupọ̀ àwa mùsùlùmí yìí o àyàfi àáfàá kan tí súnà yẹn ò dé tí ìgbọ́ rẹ̀ tó fi kú láyé tàbí súnà yẹn dé tí ìgbọ́ rẹ̀ ṣùgbọ́n ojúkọ̀nà tí àdìsí yẹn gbà wá kò trust yẹ nípa pé torí pé súnà á yiri ẹ̀ wò ṣé súnà yìí o ṣé ó authentic sọ wà sọ̀híù tàbí kò wà authentic tàbí kò wà sọ̀híù so ti yé now gbogbo àwọn mùsùlùmí wọ́n panupọ̀ wípé dandan ni ká lo súnà ẹnì kankan nínú àwọn àfẹ́ẹ̀sì kò sì yapa ìpanupọ̀ yìí tayọ pé tá àfáà kan bá fi súnà kan sílẹ̀ tí ò bá ṣe nínú àwọn sábàbí tó lè fà á òun rèé alákọ̀ọ́kọ́ súnà yẹn lè mọ̀dé sí ìgbọ́ rẹ̀ tó dára pírọ́blẹ́mù tí collection of hadith tó ní òun ni wípé àwọn èèyàn fọ́nká sórí ilẹ̀ lọ. so àti gada gbogbo àdìsí jọ lẹ́ẹ̀kan náà bí wọ́n ti gada kùránì jọ lẹ́ẹ̀kan náà kò rọrùn so àwọn kan ti gbé súnà lọ́ọ̀rin àjò àáfà kan lè wá ṣe nǹkan kankan kó sì ti ní súnà nínú kíkíní yẹn ti dín ní súnà pánẹ́bí ṣe ní ká ṣe àmọ́ tó wọn ọmọ kò fínú fídọ̀ súnà o kò sì lajú lẹ̀ ìyàpá súnà àdíìsì yẹn ni ò tí ì dé sí ìgbọ́ rẹ̀ torípa alẹ́ gbọ́ wípé ìmáàmù Abu Hanifa lára àwọn tí lásìkò tiwọn wọn ò rí àdíìsì kójú ọ̀pọ̀ lásìkò Abu Hanifa pọ̀ lásìkò ìmáàmù Ṣàfi pàápàá ìmáàmù Ahmad wọ́n ti rí ọ̀pọ̀lọpọ̀ àdíìsì gádàjọ́ so agásí pé àwọn ọ̀rọ̀ kan bẹ́ẹ̀ nu mọ́síábù Abu Hanifa tọ́rọ̀ yẹn stand contrary to hadith. Kama má bọ́ àbọ̀ àdìfá o àdìsí yẹn ni ò dá àrọ́wọ́tó rẹ o àti irú àfáà míì bẹ́ẹ̀ tó bá ṣẹlẹ̀ sí bí irú àwa ìta àti ẹ̀mọ́ kankan yìí tó dá sí pé eh, a kàn fi <laughs> a kàn fi sáì kún náà ni àìmọye nǹkan láàmà kí ẹnìkan nu yín ti wá kọ́ màkọ́ súnà kan nínú yín kẹwàá rí mi kẹwàá ní àbú bó wà lẹ́yà ṣe ń ṣe yìí màá ní à bó ti da náà nù bó ti tọ́ súnà náà gẹ́gẹ́ ní à ìyẹn ò sínú súnà o ìtì bẹnu súnà rèé o kẹwàá fi súnà hàn mí ìgbà tí mi ò tí ì máa ṣe mi ò rí ni o lọ́gá tí mo bá ti rí tó sì rinlẹ̀ mo gbọ́dọ̀ tẹ̀lé súnà ìpanupọ̀ àwọn àfa mùsùlùmí nìyẹn so tí ó bá ti jẹ́ excuse wípé kò dé tí ì gbọ́ ìmáàmù tí ó bá ti jẹ́ excuse wípé ó dé tí ìgbọ́n rẹ̀ ṣùgbọ́n ọ̀nà tó gbà dọ́dọ̀ rẹ̀ ọ̀nà tó gbà lẹ́ni ṣèpẹ́nu súnà aláàfẹ́ lo súnà tòótọ́ ni kèsì kákan á máa lo akàn á máa wá àdìsí jọ lóríṣiríṣi no agbọ́dọ̀ púfù súnà yẹn kó wá authentic mọ́ṣálà kan nìyẹn lọ́tọ̀ nínú mọ́ mùsọ́láwùlẹ̀ hadith pé súnà tó fẹ́ lò yìí o sórinlẹ̀ bí àpẹẹrẹ ní ìsìn kẹ́nìkan sọ pé tó kù bá ti kú ànẹ́bì ní ká kàyà sí ni lórí ó wà ní àdìsí ṣùgbọ́n àdìsí yẹn sórin lẹ̀ kórin lẹ̀ kórin lẹ̀ ó wà ní àdìsí kan wípé tó kù bá kú ẹ̀ka kú wà lọ́wọ́ mẹ́ta fún un pọ̀ sórin lẹ̀ dọ́dọ̀ ànẹ́bì kórin lẹ̀ àdìsí àgbélẹ̀rọ ti ẹ̀fẹ̀ kan nìyẹn àdìsí mòdù ni so nínú kan tí máa ń fa mọ́ṣíkìlà lọ́dọ̀ àwọn àfáà ni wípé kí wọ́n rí àdìsí gbà lọ́dọ̀ ẹnìkan lásìkò wọn wọn a máa ní ìwọ yìí ìwọ náà kó tàdísì wọ́n tó ká sí pé èèyàn kan rán ràdá ní á tẹ́gbẹ́ tó bá wọ̀ lọ́mọ́ fẹnu rẹ̀ sọ àwọn sọ pé àná ibi sọ pé àná ibi sọ pé tí n bá tiẹ̀ gbọ̀rọ̀ ànẹ́bì kìí ṣe irú ẹnu tiẹ̀ ń sọkúsọ yìí ní ti gbọ̀rọ̀ ànẹ́bì tó sì gà sí pé ọ̀rọ̀ yẹn òdodo ọ̀rọ̀ ni àmọ́ nítorí pé ẹni tó mú ọ̀rọ̀ ń wá ọlá ayẹ ó ní àléébù ẹni tí wọ́n ẹ̀kọ́ ọ̀rọ̀ ẹ̀kún ni ọ̀rọ̀ ẹ̀ wá dàbí ọ̀rọ̀ ọ̀mùtí tẹ̀ ẹ̀kọ́ mùtí tó bá ti wà ní ọtí tó ń sọ̀rọ̀ kì í sí gbogbo nǹkan sí ń sọ onírọ̀ rárá o ọ̀kan bẹ́ẹ̀ tó jódodo o tẹ́ni tó bá tàdí ìsì wá fáwọn àáfàá wa ṣáájú tó bá ti jẹ́ni tí ó ní àbàwọ́n lára nínú ìwà wọ́n lè tìtorí ẹ̀ mọ́ lu àdìsí yẹn àáfà yẹn wá lè má padà rí ojúpọ̀nà míì mọ́ lórí àdìsí yẹn títí tó fi kúrò láyé wọ́n á sọ pé ìmáàmù kínní gangan kò lo kínní yẹn kò ìdíjí òjì ó lò ó ni pé ojúpọ̀nà tó gbà kan la ńgbà gbà tó kàn lára ọ̀dọ̀ ẹni tó gbàdí sí wá yẹn nìyẹn ní problem ìmáàmù ò sì padà rí ojúpọ̀nà míì gba àdíìsì yẹn wá ni òjò ó lò ó àmọ́ lẹ́yìn ìgbà tó kúrò láyé tán a padà di pé àdíìsì yìí o òdodo ọ̀rọ̀ ni. so ìyẹn tún jẹ́ ìdí kejì ìkẹta ò ní pé kódó ìdí táwọn àáfàá tẹ bá gbọ́ pé àáfàá kan ẹ̀ kò lo súnà kan ni mo sọ lọ́wọ́ yìí o pé àáfàá kan ẹ̀yìn pé ẹ̀yìn mọ́mọ́ àbọ̀ àdìfá súnà yìí kò mọ̀ ní súnà àbí mọ́mọ́ àlèkì súnà yìí kò mọ̀ ní súnà ẹ má jẹ́ wọ́n tàn wá jẹ ìparipọ̀ gbogbo àwọn àfa mùsùlùmí ó ní pé dandan ní kálùsùn náà dandan ní kálùsùn náà ṣùgbọ́n táwọn wá rí i pé àfa kan o wọ́n bá sọ pé súnà kan kò lò ó pé ìmáàmù àbá ànífà o bóyá wọ́n ní ìmáàmù málìkì o bóyá kò káwọ́ mọ́ yà lórí ìrun bí àpẹẹrẹ tẹ̀pẹ́ àwọn tó ń tẹ̀lé ìmáàmù málìkì wọ́n ní káwọ́ mọ́ yà tẹ́ máa ń kírun lọ́wọ́. now kí ló lè mú kí odidi àfa àgbà kọ́ mọ́ lo súnà yẹn àwọn nǹkan tó lè bíi ni nǹkan tí mo ń kà bọ́ ta yìí wípé ẹ kọ́kọ́ lọ gbà wípé kò sí àfáà náà nínú ìjọ ànábì tó bá ti jẹ́ lẹ́yìn ànábì tòótọ́ o tí ó na súnà rẹ̀ pẹ̀lú a pé súnà ń ṣe yìí fún ara tàbá gbé kùránì lẹ̀ báyìí pé ó yá o mọ́lùsùn náà o ṣàlàyé ẹ̀ fún wa ṣàlàyé kùránì fún wa láì lo súnà nàbì wàlẹ́ ò lè ṣe ṣàlàyé wa kí mú fún wa láì lo súnà nàbì odò òkírun rí ṣàgbó òkírun rí ògbó òkírun rí àmàbálẹ̀ awálẹ̀ yorùbá wọn òkírun rí so how do you explain that hakim sọlá bidúni súnà so kò possible kò possible therefore làwọn afa fi pinnu wípé dandan ni ká lo kíni sunna tó bí ìdájọ́ wọn nìyẹn pé dandan ni ká lo sunna nàbì ní gbogbo ọ̀nà ní gbogbo iṣẹ́ ní gbogbo ọ̀rọ̀ a gbọ́dọ̀ lo sunna nàbì ni however wọ́n wá ní ìpanupọ̀ àwọn yìí ìfẹnukọ̀ àwọn yìí ó wá ṣe ti ká máa ka tí àkàn lọ ká máa ka tí àmì lọ́jọ́ míì táwa gbọ́ pé ìmáàmù kan nínú àwọn ẹni ìṣáájú kò ṣe súnà kan má sọ pé òun rèé o òun ni mọ́mọ́ ní kí o ṣe súnà eléyìí o òun ni àbá ní bó ṣe súnà eléyìí o mọ́ sọ bẹ́ẹ̀ o àìsọ bẹ́ẹ̀ o. àwọn nǹkan tó lè jẹ́ the possible causes fún kí ìmáàmù kan kọ́mọ̀rì súnà kan ṣe lójú ayé rẹ̀ kì í ṣe pé ó mọ̀ ọ́n mọ̀ fi súnà yẹn sílẹ̀ o àwọn nǹkan tó lè fà á ẹ̀dè máa wá báyìí o nọ́mbà one òun ni wípé kí ìró yẹn ìró súnà yẹn tó dé tí ìgbọ́n rẹ̀ kó dé tí ìgbọ́n rẹ̀ ní ọ̀nà tí ò ní ní ìfẹsẹ̀rin rẹ̀ ìyẹn ni pé kó ká sí pé ẹni tó àdìsí àwọn tó mọ̀ tí wọ́n há sórí wọ́n ń gbé káàkiri ni òkè. Okay? àwa máa ń wo kárátà wọn ìwà wọn ìjọmọlúàbí wọn báwo ni orí wọn ṣe pé tó kẹ́nìkan wá mú súnà kan lọ́wọ́ kó fẹ́ lọ gbé fún àáfàá kan àmọ́ kó gá sí pé ìwà burúkú ti ń bẹ lọ́wọ́ rẹ̀ kò ṣeé fẹnu sọ ìmáàmù yẹn wà ti torí ìwà burúkú ọwọ́ rẹ̀ kò ní jẹ́ kókó bóun torí pé ẹ̀ ń bá jó níwà burúkú ìsọkúsọ ò ní jìnnà sí lẹ́nu ìdí àkọ́kọ́ nù ṣùgbọ́n létà létà ẹni tó gbé àdìsí yẹn wá tó gbé súnà yẹn wá tó jẹ́yàn dáadáa yẹn ẹlòmíì tó jẹ́yàn dáadáa yóò padà rìvíì mẹ́sẹ̀gì yẹn ọwọ́ a lè má bá mọ̀mù yẹn láyé mọ́ tàbí kọ́ bá láyé kọ́ mọ̀gàn sí ìlú kan náà. so àwọn èèyàn àmọ́ sọ pé ẹ ní mọ́dàbù máa màlìkì wọn ẹ̀ ṣe léyìí ẹ̀ ní mọ́dàbù bá nípa wọn máa ṣe léyìí àwọn nǹkan tí máa ń bí wọn ò ṣe léyìí wọ́n ṣe léyìí inú súnà ó nìyẹn. ọ̀nà tí ìró pàdé ọ̀dọ̀ àfa kọ̀ọ̀kan ọ̀ṣọ̀tọ̀ọ̀tọ̀ tí ó ti gbójú pọ̀nà tó rinlẹ̀ fi dọ́dọ̀ rẹ̀ kò ní gbà wá. ìdí àkọ́kọ́ nu ìdí ẹlẹ́ẹ̀kejì òun ni wípé kọ́rọ̀ ń tiẹ̀ mọ́ wulẹ̀ dé sígbọ́ rẹ̀ tí èkó láyé kọ́mọ̀dé tí gbọ́ rẹ̀ torí pé àwọn mọ́ọ̀mù kọ̀ọ̀kan ó níbi tó kálukú wọn ti sẹ̀mí ó níbi tí wọ́n ti sẹ̀mí ẹgbẹ́ wọn fún ìdàpẹ́ ní ìsìn sọ̀rọ̀tù tẹ̀sí bíi ìfàpẹ̀rẹ̀ sọ̀rọ̀tù tẹ̀sí bíi ńgbà táwọn afáfà lọ tẹ́ fà bọ̀ nínú ágúmẹ̀ntì wọn ni pé sọ̀rọ̀tù tẹ̀sí bíi o ìmáàmù Málíkì ìmáàmù àbọ̀ ànífà ò gbọ́rí kò dé tí gbọ́ àbọ̀ ànífà kò dé tí gbọ́ ìmáàmù Málíkì kò dé tí ì gbọ́ ìmáàmù ṣáfì kò dé tí ì gbọ́ ìmáàmù ahmed ó padà wà dé tí ì gbọ́ àwọn míì àìdé tí ì gbọ́ wọn yẹn òun kọ́ ni problem ó lè mọ̀dé tí ì gbọ́ wọn nípa sọ pé the collection of sunnah ó ní problem nípa pé àwọn èèyàn fọ́nká lẹ́yìn ikú ògìṣẹ́ ọlọ́run wọ́n fọ́nká káàkiri orílẹ̀-èdè ayé. but the other problem tí sọ́tù tẹ̀síbí ní òun ni wípé the the structure kẹ̀fíyà rẹ̀ olófà àfà concern pé kẹ̀fíyà yìí ó ti lágbára jù àwọn èèyàn ó ṣe mistake wọ́n pẹ̀ lórí ẹ̀ ju bó ṣe yẹ lọ ṣe náfúlà lọ́tọ̀ sí tẹ̀síbí lọ́tọ̀ ìyẹn ti yanjú. so agasi pé tọrọ ọba dé tí ìgbọ́ àfáà kan tí ò fi jẹ́ kó lo súnà yẹn kì í ṣe ọ̀ràn o nítawà náà mọ̀ ń rẹ̀ bó o la ṣe fẹ́ lò ó di ọ̀nà ó di ó di nǹkan méjì nǹkan ẹ̀kẹta kí ohun tó kanta súnà yẹn nínú súnà kó wà lọ́dọ̀ àfa yẹn ohun tó kanta súnà yẹn nínú súnà kó wà lọ́dọ̀ àáfàá tí olóṣùnà tẹniyẹn gbé wá yẹn níta sọ ni àáfàá kan gbé súnà wá ó gbé àdìsí wà níjẹ́ báwọn ọba ni ànábì sọ báyìí èmi tó wá gbé àdìsí wà bá èmi náà tó wá ní àdìsí lọ́wọ́ tó ga sí pé àdìsí tèmi àti tiẹ̀ ọwọ́ àkàntara wọn ẹ̀dá kò tó bá rí báwọn èwo lèmi ó lò ètí ń bẹ lọ́wọ́ tèmi lèmi ó lò ń gbà náà. kì í ṣe pé mo tako lílo hadisi rárá méjì ti wà nílẹ̀ tó túmọ̀ sí pé mo ti ní option àmọ́ ọmọnìyàn eléyìí ti ń bẹ ò ni òní náà èyí tó wá fi ilẹ̀ yẹn làwọn èèyàn àmọ́ sọ pé àáfà báyìí gan kò lo hadisi yìí sẹ́rì ìdí tí ò ni pé hadisi míì tó ń sọ kan náà ó ń bẹ kò wá lè fi tiẹ̀ sílẹ̀ kó gbá tiẹ̀ mu. ọjọ́ ìdí mélòó ọjọ́ ìdí mẹ́ta àbí ìdí àkọ́kọ́ ni wípé kíkiní yẹn kọ́mọ́rìnlẹ̀ lọ́dọ̀ rẹ̀ ìkejì kọ́mọ́dé tí ìgbọ́ rẹ̀ ìkẹta kí àdìsí tó kanta rẹ̀ kó wà lọ́dọ̀ rẹ̀ ìkẹrin tó tún lè fa kí a tún pẹ́ pé àfáà kan kò mọ̀ sí súnà kan kì í ṣe pé màmá o ìpanupọ̀ wọn ni pé anything sooner it is compulsory ṣùgbọ́n àáfàá yóò wá sí súná yẹn ìdí kejì tó tún lè fà á òun ni kí súná yẹn káàfàá yẹn ó rí gẹ́gẹ́ bí khususiyatu rasul kó rí súná yẹn gẹ́gẹ́ bí kí ni o khususiyatu rasul kó rí gẹ́gẹ́ bí nǹkan tá a fi sa ànábì lẹ́sà tó bá ti rí kinní yẹn gẹ́gẹ́ bí nǹkan tá a fi sa ànábì ohunkóhun tí wọ́n bá sì fi sànẹ́bì lẹ́sà èèwọ̀ ni fún mọ̀ bí àpẹẹrẹ ní ìsìn súnà ìyàwó fífẹ́ ni kóbìnrin mùsùlùmí ọkùnrin kò gbọ́dọ̀ fẹ́ ju obìnrin mẹ́rin lọ tí bá ka ìyàwó rẹ ti ń bẹ́lẹ̀ rẹ at any particular time in your life ẹ gbọ́dọ̀ kọjá mẹ́rin ìyàwó ibi kọjá merin náà a ti sọ wípé kí ni súnà ọ̀rọ̀ ìṣe àti ìfirinlẹ̀ so ní iṣẹ́ yẹn iṣẹ́ kan nìyẹn súnà nìyẹn irú súnà yẹn làwọn afáàn pè ní súnà kòsòsíyà pírífílẹ́jì ló jẹ́ fànẹ́bí wa lo sọ ṣe súnà kọ̀ lọ fẹ́yàwó mẹ́sàn kí wọ́n á bí ọ́ pé o rí kó lọ rí inú súnà o rárá súnà yẹn súnà kòsòsíyà nìyẹn kò fún gbogbogbò. ebi nìkan ló wà fún àpẹẹrẹ mi ìtúrẹ́ yìí ebi ò gbọdọ kọ̀yàwó ẹ̀ lẹ̀ kò gbọdọ kọ̀yàwó ẹ̀ lẹ̀ dọjọ́ ku rẹ̀ kò gbọ́dọ̀ kọ̀ wọ́n lẹ̀. súnà síyà ni àwa lè mi yìí táwa bá kúò láyé tá a ságbéyàwó wa kúò láyé ìyàwó ní ti súnà ànábì lórí ìyẹn ìyàwó tiẹ̀ àtẹ̀tọ́ kéré jù bẹ́ẹ̀ ni ó àtẹ̀tọ́ dàgbà nínú wọn ni ó wọn ò gbọ́dọ̀ fẹ́ lòmíì mọ́ lẹ́yìn ikú so àwọn súnà kan bẹ tó sí kàtígórì kùsùsí yàtò rọ̀sùn ìwé náà ní sàrì jíjẹ súnà ànábì níbi ààwẹ̀ ni pé gẹ̀sàrì súnà ànábì nìyẹn tó jẹ́ ọ̀rọ̀ tó súnà ọ̀rọ̀ nìyẹn súnà ìṣe rẹ̀ ni pé òun ìsápá Kesari wọ́n sì bí léèrè wípé ìwé Kesari oníkàmọ́ Kesari ó ní bẹ́ẹ̀ ni oníṣẹ́ rí èmi tẹ́lẹ̀ bá ti sùn ọlọ́run ọba mi ì máa ń fún mi lóúnjẹ jẹ oúnjẹ àlìjẹ náà ó sì máa ń fún mi nìkan mímu mu omi àlìjẹ náà sẹ́yìn máa jẹ́ sẹ́yìn máa rí mu wọ́n ní rárá wọ́n nítorí náà ẹ máa jẹ sàì lójú ayé ń tiyín èmi ń jẹ sàárì tèmi lójú oorun. tẹ́nìkan bá lójú oorun nísìn yóò máa sá káàkiri ni yóò di ayé sí òun ni. ṣètì rí pé táǹpé súnà àwọn àáfàá àpanupọ̀ pé dandan ni súnà o àmọ́ tó bá gbọ́ pé àáfàá kan o nínú àáfàá ṣáájú tá a mọ̀ pẹ̀lú dáadáa pé kò ṣe kinní kan tí kinní yẹn sì jẹ́ súnà kì í ṣe kó mọ̀ọ́mọ̀ fi ilẹ̀ ni ò ṣe o gbèsè kọkàn lajú lẹ̀ bẹ́ẹ̀ ni ọba ṣe o ọ gbọ́dọ̀ ní ọ̀kan nínú àwọn ìdí. ọ gbọ́dọ̀ ní ọ̀kan nínú àwọn ìdí tí a kà sílẹ̀ yìí wàyí o wọ́n ní àkókò wa kù ìṣẹ́jú márùn-ún wọ́n á lọ sórí ẹ̀ ọyẹ mi fẹ́ lọ sórí ìtají súnà tàbá fọkàn báyìí tó wáyé lọ a ní títa súnà jì títa súnà jì àkọ́kọ́ wá sàlàyé kí ni jẹ́ súnà gan tá a fẹ́ tají ìsìn jẹ́ súnà gangan tá a fẹ́ tají àsàlàyé rẹ̀ ní ìsìn ọwọ́ kan títají ọ̀nà wo lágbàtà súnà níbí jì. Ah.

a nífẹ̀ẹ́ súnà a sì kọ́ nípa a nífẹ̀ẹ́ súnà a sì kọ́ nípa kíni nípa súnà odidi ìmọ̀ ní súnà odidi ìmọ̀ ní kìsàbọ̀ ọmọ a nífẹ̀ẹ́ rẹ̀ a sì kọ́ nípa rẹ̀ nàmbà wá ṣe wà nìyẹn o láti ta súnà jì nàmbà tù wàlẹ̀ àmàlù bíhà tàbá ti wá kọ̀ tán àmàlù torí kò sáǹfà níbi tàbí ṣiṣẹ́ a máa lò ó ìkẹta wàlẹ̀ amúrù bíi ha ìgbà náà láwàá pa àwọn èèyàn láti ẹ̀mí máa ṣe nǹkan náà a ti nífẹ̀ẹ́ a sì ti kẹ́kọ̀ọ́ ẹ̀ a ti ń lò ó a wàá pàṣẹ rẹ̀ fáwọn èèyàn pé súnà ni ẹ máa lò eléyìí ni ẹ máa lò ẹlẹ́ẹ̀kẹrin nasiru dùnà ìhà nasiru dùnà tìhà lè ti sáré hà ìkẹrin bẹ̀ ni pé a wà á máa ṣe àránṣe fún àwọn olùpèpè súnà nítorí ìtànkálẹ̀ súnà ni o a máa ṣe àránṣe ìkúnlọ́wọ́ fún àwọn olùpèpè súnà nítorí ìtànkálẹ̀ súnà láwùjọ wa lónìí àáfàá méjì ní bẹ́ńgboro àáfàá méjì ní bẹ́ńgboro àáfàá tí ń pèpè sí súnà àti àáfàá tí ń pèpè sí nǹkan mi àwa ní tiwa tá a bá jẹ́ olùpèpè súnà tá a tún wá jẹ́ olùṣàránṣe fún àwọn olùpèpè súnà nítorí kí súnà lè ṣe kí ni kó lè gbalé kó lè gba oko a kàn gbọ́dọ̀ mọ̀ ká wá fọwọ́ lẹ́rán ká wá máa wòran ká máa wòran nǹkan mọ̀ bàgẹ́ lọ. ọ̀nà karùn-ún tàgbà tàṣúnà jí nǹkan àrù máa kà láfa á. nkaru ma kọ ọlọfa ha ti tako to ba ti japa sisu na atako ohun to ba ti japa sisu na ase kini atako ohun to wa yapa sisu na ne mpe ne bidia atako bidia wa ahala ha ase tako awon ti se bidia na lẹẹkan si títa súnà jì nàmbà wán ànífẹ rẹ akẹkọọ ẹ nàmbà túù. á mú lò nọmba tírì á pàṣẹ rẹ̀ nọmba fọ́ọ̀ nọmba fọ́ọ̀ á ṣe àránṣe fún àwọn olùpèpè súnà fún ìtànkálẹ̀ súnà nọmba five a tako ohun tó bá yapa sí súnà tá à ń pè ní bídíà á sì tako oníbídíà kí àlọ́ kó kún wa lọ́wọ́ èyí ni pẹ̀lú àkókò ẹni láǹfààní àti ṣe àlàyé ìbọ̀síwẹ́wẹ́ sórí eléyìí ṣùgbọ́n mo rí pé ó simple dáwà náà lè digest fún ara wa ni sálẹ̀pẹ́ fún ara wa ni wallahu li musta'an rabbana la tuzi kulubana ba'da idha adaitana wa hab lana min ladunka rahma innaka antal wahhab rabbana afrigh alaina sabran wa thabbit aqdamana wansurna ala alqawmi alkafirin